بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا اعطينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتلف الله سبحانه وتعالى atọrọ ike àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfáwa àgbà ànábì wa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́run kún ọba nábi náà tàwọn ará rí na tàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn kó sáànú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáwa lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfààní ẹ̀yọ́ àpò láyàtàn fi àmà kíra táà fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwọ́rọ̀ ọjọ́ òní náà ni alfatawa almuhimma àwọn ìdáhùn sí béèrè ẹ̀sìn tó wà very very important lẹ́gbẹ̀ẹ́ الشيخ عبد العزيز بن باز رحمه الله شيوان دعوة وبينا báàbù kìtàbù tọ̀hárà náà láti ń kà lọ́wọ́ àlàyé nípa ìmọ́tótó tó rà mọ̀ pé ìmọ́tótó àtọ̀hárà tó ṣẹ́kìlì ṣẹ́tùrù ìmán tọ̀hárà darí ìdájí ẹ̀sìn ní ìdájí ìmán ìṣẹ̀rí àtọ̀dọ̀nù tẹ̀mọ́ tọ̀hárà púpọ̀ page 267 láti bẹ̀rẹ̀ láàárọ̀ báàbù àìd káàbùn àìd wọn ní fà àwọn tó bá obìnrin wílò jújù ní báàbù nǹkan oṣù obìnrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àtẹ̀jẹ̀ ìbímọ bóòlù ẹ̀kún ó ṣe orí ẹ̀yìn àwọn pẹ́pẹ́ máa ń ṣe nǹkan obìnrin bá ìṣẹ̀bí صيام منع وصلاة وقت العيد àtàlàyé tí a bá bẹ́ẹ̀ tí wá nípa nǹkan oṣù obìnrin àti ẹ̀jẹ̀ bímọ lẹ́yìn náà ìrun wọn ààwẹ̀ tún gbà àti ìrun wọn láti tí wọ́n ti haida lọ́wọ́ àti tí ti rìfà tọwọ́ bóòlù dájọ́ rẹ̀ question number 243 نرجو منكم يا سماعة الشيخ تزويدي بمزيد في أقوال الصحيح عن صيام مرأة وصلاتها وقت الحيض جزاكم الله خيرا فنرجو منكم يا سماعة الشيخ قال الله وعبا فعبا عن فكرة العيف وعنه تزويد المزيد أو عليكم العيسون يجو في أقوال الصحيح أنه أقبلون فليكن تدودو تفترين تلو العافية عن صيام مرأة نبع آوي وبني جنس حيد لو جنس نفاس لو وصلاتها وقت الحيد أبين وري نياسكو وتمان في حيد لو جزاكم الله خيرا ولكم بعد سنة الجواب إداوم إذا حاضت المرأة ترك الصلاة والصيام تبني بان سحيد لو يوفرون ليدفنون يوفيا ويلي وإذا طهرت تبعت وما تجعي تكاتتوه قدت ما أفطرته من, من أيام رمضان يوسنا وتبعت تيو تيو تيو بعد رمضان يوسنا بألا ولا تقضي ما ترك من الصلوات أما قل إسنا وين قدر kò ní kí àwọn ẹ̀rùn tí ó tí ó kí láìsíkò àìjẹ̀ kò ní kí padà lima rawa bukhari wa ghayruhu fi bayanin nabi sallallahu alaihi wasallam لنقصان دين المرأة من قوله صلى الله عليه وسلم fún àdíṣẹ́ àrígbà lọ́dọ̀ Imam Bukhari àtẹlùmínà náà àìmà nígbẹ̀ àlàyé tí àìpé irun obìnrin nípa ẹ̀sìn rẹ̀ ọlọ́rẹ́ pé aléìsàn èdè kúnnà ìdà alàtàṣóòmù látàṣóòmù wà látàṣọ́lé aléìsàn pé ẹ̀yẹ obìnrin aláàbọ̀ àbọ̀ ní ìbádà yìí obìnrin ọdún yára rẹ̀sùlọ́lá bóò ní ẹ̀sẹ̀ pé ìrùn wa ẹ̀sìn wa àbọ̀ ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀tẹ́ ìgbàwẹ̀ ẹ̀sì kírùn níta ìrún yóò fi pépì táwọn ọkùnrin mi yẹn tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ látẹ̀sọ́mú kò ní gbàwẹ̀ wọ látẹ̀sọ́ lè kò ní kírùn ó ní máa ráwà Bukhari wa Muslim àti fún ẹgbàá أنها سألت عائشة رضي الله عنه عنها أريدة عنك أن أراد الإمام المعادة قل با ما هو سيدة عائشة رضي الله عنها nípa kóbìnrin máa gba àwẹ̀ àtúkọ́ máa kírùn tí wọ́n sì ń kó sùn lọ sí ìdáyàṣà àrùríyà sí àwárí gbogbo àwọn àwárí máa pè ní àrùríyà àrùrí ẹ̀tì àǹtí ṣe àwọn arìnrìn àwọn kakakaka àdínì àwọn kawárìjì ṣe kawárìjì ní ẹni kára lẹ́ṣtó bí àrùríyà ní ṣe kawárìjì bí ṣe àrùríyà òṣèlú kí ni asàlù mọ́kàn bí ìrìṣẹ́ mufẹ́mẹ̀ni fẹ́kàrà kúnnà na على آل رسول الله صلى الله عليه وسلم لسكوا النبي صلى الله عليه وسلم نوما بقضاء الصوم موقع ولا تكسنا وكتابات يبدا ولا نوما بقضاء الصلاة ونبقى على كما كسنا يبقى وديوا ونبقى على كسنا يبقى ولو مسافر يوا وديوا وهذا من رحمة الله سبحانه من مرعى ولطفه بها إلي وأنه عنه أتمون قرار فهو بحجاج دولة وباني لما كانت للصلاة تقرر في يوم وليلة تقول أما كبير مع مجمع فتوبة بعد ذلك وسو أجمع فعل فعل سو تايم 6 تايم زي عمل تايم 8 five times five yóò jẹ thirty ó di wa so eh, eh, lùtù islam ó yọ ọ̀rọ̀ púpọ̀ jù ó di wọ́n kún ní máa kọ́ kọ́sà gbogbo orun ìpadà yóò á dàbí ẹ̀jẹ̀ fún un àmọ́ àwẹ̀ nígbà pé ẹ̀ka lọ́dún yẹn lẹ́yìn kò sí pé ó di ó ní òtùkọ́rù ìlú àìdá kó lù ṣe àrùn nínú lẹ́dà كل يوم وليلة خمسة مرات لا معهم هيك يوم تكرر الحيضة كل شهر غالبا يبقى بيجمع بالسين كوسلين every month يقول لكم أسقط لا معنى وجوب الصلاة وقضاءها أسقطان سعيدة لو أولهم بكوف أرايا يرون أتي كتر بدا إما في قضائها من مشقة على قدمة تريد على تبعتها عن البوم أما صوم أما زعبي أبنتي فلما لما كان لا تقرر في إلا في سنة مرة واحدة عن دعوة الرجاء في إحكالته إحكالته أكبر برينو قدوم أسقط الله عليه سو عليه السوم في حال الحيضة ولو أنكم أكبر لا تقول شي حيضة لو قدين رحمة بها قالوا صلى وعمرها بقضائها بعد ذلك ọlọ́wà sí ní ọrùn ọlọ́wà sí lápá láti fún kọgbà wẹ̀yẹn padà lẹ́yìn ìgbà túbọ̀ ti mọ́ tàkífàn àbí tàfífàn askàtàn mẹ́sìlá àti ṣẹ̀rẹ̀ẹ́yà ìzáàlì láti fi mẹ́sàlá kólìbà gáàdá ṣẹ̀rẹ̀yà tó wà mẹ́ wallahu waliyyu tawfiq ọlọ́wà kò fìlà ṣe kò ń travel tó ní kẹ́ kírun papọ̀ kẹ́ẹ̀ kíkọ́ sẹ́gun méjì méjì gbogbo ilé lùtùfì èdè lùtùfì ọlọ́ọ̀bà yìí lẹ́yìn ìgbàgbẹ́ tó bá ṣe é ẹ̀tù parada rẹ̀ àwọn kan fẹ́ máa mú ní ìmúsí ọ̀dà àwọn alábùjá ń jẹta so pàdé wọ àbújá bí 2 wọ́n á ní tẹ́bàdé wọ́dún rooms wà lọ hòtẹ́ẹ̀lì tàbí àwọn ìwọ̀n àti padà yóò nìra so kún kàgbò fi bá gẹ̀rẹ́ ìlú ọkọ̀ ká lè kírun náà tàbá kírun tán káàkó tó wọlé lọ abàkó ti bí tún tẹ̀tì ní ibi abàkó ti mẹ́gbẹ̀rẹ̀ kàtó gbàgbé mítì àwẹ́ ti gẹ̀rẹ́ ọdí ẹyẹ iṣẹ́ àì kàtó jà ìwà ìfọ́n ní ara ọ̀ alìsílámù dínú yẹsù kún kàgbò lè kírun ẹnu yàrá rẹ̀ ní ara ó ní kí sẹ́rẹ̀ ní kákìrì ọ̀dẹ̀mọ́ mo ní kìí sọ̀rọ̀ ìkájú màmá ọ̀ràn yẹn kọ́ ní kákìrù jàmá àmá wájú bá ní lọ́wọ́ àfá mi lẹ́yìn náà kákìrù jàmá yẹn ó lóore tó kájú kálukú dáa ó ní àkó ah, lẹ́nu mọ́ lára o ìrìn jàmá orí ìrìnàjò mẹ́wàá ní orí kódà tó wáwà lórí ìrìnàjò tó ọ̀bá rẹ̀ jó kí bá kírun jàmá kọ bá wọn ní kírun kó kírun rẹ̀ pé an tún bèèrè pé ẹ̀yìn náà jẹ́mọ́ ẹ̀lẹ̀ yìí náà ní àwọn bíi mẹ́fà ní àwọn lórí ìrìnàjò ìyàwó méje wáyé lọ káàkiri rẹ̀ máa ló bá ń lọ ọlọ́run bá sí Dr. Bashir ọmọlúwadé ìmáàmù Furkan mọ̀sí kánù ọba ní mọ̀sẹ̀ lọ́wọ́ ara yìí ó tó gbà afẹ́ lọ́gbà wọ́n láti fún kakọ̀ lè kírun nínú yàrá ẹ̀ ó ní ẹni tí ṣé ti wọ àpò látùgbà náà ẹ̀ yìí rí ní kòlùtúwà fàfin ìbẹ́ kòlùtúwà kún kàkùn kí mú yàrá mú rárá o irun jama ọ̀tọ̀ irun wọ́dí kọlùtù kọ́sìn ọ̀tọ̀ a lè fi kọ́sìn lákìná àmọ́ká kírun ní jama àwọn tó wà lórí ẹ̀tọ́ kírun jama ọjà àjọ tó wà lórí ẹ̀tọ́ tó dá irun rẹ̀ kílọ ó di yé wa mo ní wá ní kí ni hujja mi mo ní hujja mi pé anabi Muhammad sallallahu alaihi wa sallam tó bá travel òun gan ní máa kí n fáwọn lé nítorí jama kọ́sùn yóò kì ni ó sì máa ń fáwọn ará maka yóò ìyá ará maka o láti mọ̀dínà láti wá ọmọ maka ní àlejò ayé ẹ̀kọ́ ni àwọn ará pé kò gbé bẹ̀ ní wọn àlejò ra wá o kọ́sùn láti kẹ́yìn onílé kẹ́ kọ̀mpútì ìròyìn ọba níbo ló ń jẹ́ ọ̀nà ẹ̀mú yá súnà tó kò ní kó ń kálukú kí nínú yàrá ẹ̀ mo nígbà tí ó bá ń pè ohun òjò rírọ̀ tó jù bá rọ̀ àdíṣẹ́ kó ń kálukú kí nínú lè ọ̀fẹ́ wa fẹ́jọ sọ́lú fi rí hálìkù ni mo ti rí ní kò wa so àròrí àwọn àwárìjì mo fi máa kabiru أما خوارج أو ما ممكن ممكن هذا السيدة عائشة أرورية أنت إيه خوارج دي يعني تقول كم ممكن اللي بقى أراه ما موسى simple ما تبغى تواصل simple ó di lódì kejì mẹ́jọ kó tواصل simple tó pé ó tó wá máa kọ́lẹ̀ tó nípa ẹ̀rọ ó di yẹ́ jẹ́ wò kàbírù ọlọ́ àti wà àtàwọn tó jẹ́ kẹgbẹ̀rẹ̀ yín báwọn kí ló gbé kí ló rí òsìlẹ̀ bóyá mo fi sí abẹ́nìkan sọ̀rọ̀ fún rẹ̀ àrí mẹ́wàá bẹ́ẹ̀ kí náà rí ó ní àròríyà àǹtí àbíkẹ́lẹ̀ pé ó ti wí kàn ní ọlọ́run ló ní ilá lẹ́sùbí àròríyà ní ìsẹ̀ àwárẹ̀jọ question number 244 قبل حلول الدورة الشعرية التي مائي مائي مادة بنية بنية اللون تستمر خمس أيام oníkọ́jú ọdí àtò táìlì bí tí mo sì kan oṣù obìnrin ní bèèrè ní ẹ̀ àwọn ẹ̀jẹ̀ kan máa wá bí omi kan máa tẹ̀lé lára mi tó yẹ pé kọ́lọ̀ rẹ̀ kò jọ kọ́lọ̀ nǹkan oṣù fún five days وبعد ذلك يأتي الدم الطبيعي طبيعي، طبيعي ما يعني يبقى الجوز عجلي جوز المجعلي ويستمر دم الطبيعية من ثمانية أيام بعد أيام الخمسة الأولى هو هو هو هو فوت 8 days أبو ما أنا ده 5 days 13 days أدي وأنا أصلي هذه الأيام الخمسة أمامي أجدي إتكون وكيوتي بيجي مما كرمي لما تجمعون لكن أنا أسأل هل يجب علي الصيام والصلاة هذه الأيام أم لا أما بالنظر الجسيء ينزمون كيه صنع من لي أتياوي لأسقوا أمي كي أجوه جيه أفيدوني أفادكم الله أسأل عيفهم الله سهل سهري الجواب إذاهم إذا كانت أيام الخمسة بنية مفصلة عن دم عن الدم فليس من من الخير سواء بي أما وجدت أمي بن جدي أبي تطيع بن جدي أو يتوسي أو روايدي أو دي إليه توجد فيها بينت وفي هنا ويقول لجي قولي فعليك أن تصلي فيها وتصلي أجي رأيكم كم قسم بعوي وكيتي حيضا قولي رأيكم كم وتتودعي بكل الصلاة أما يطلي بي الولاء بولو ما تعرفوا ìrùn tó wà bí kí ẹzùr ní ti olùkí a sì rú sàbàlá nìyí àwọn tó fi kí magrib òtútù kí ìṣà ọ̀sàrọ̀ lámì ìtùtọ̀wọ́ dáì lè kó lè sọ láti lè á na fi okùn báwò tó lẹ́yìn tí omi ti jáde ìdájọ́ omi lọ́wà ìtọ̀ ìtọ́lá omi ìdájọ́ ìtọ̀lọ́wà olè wọlé tẹ̀lé ha okùn kéèsè ìdájọ́ haidọ̀ni fàyẹ́ la tẹ́mìnà والكفرات ما بعده لكنها توجب الوضوء كل وقت تتي الى ما قران يعني كما سيالو لا بغبوبا ولكن حتى تنقطع جلدها ودي كالدم يجي كالدم الاستهادة هو بيجي جاي عارف دم الابرمي بيتفرعوا وشو جما جما جلاله هو اما يدعي تفاجئ دي هاي ده اجت هي كني ẹ̀jẹ̀ ìsì àádọ́ni sórí omi jíjáde ìdọ̀tí yẹn náà ẹ̀jẹ̀ ìsì àádọ́ni olùmọ̀tò máa fi sọ̀rọ̀ sọ ọlọ́ọ̀bà àmà ìlà kẹta àádọ́ni kàmsà mọ̀ fàṣọlá tó ń bẹ̀ káyé nípa ìyá mi nìkan àmọ́dọ́ ń gbé àwọn ọjọ́ márùn yìí ọba sopapọ̀ má mùtàṣọ́lá ọba sopapọ̀ má haidọ̀ tẹ́gbọ́n náà lẹ́ẹ̀kan bí haidọ̀ ni tàtàsí ní àádà ọkà kún àbádà rẹ̀ وعليك أن لا تصلي فيها ولا تصلي تصلي òní gbáwẹ̀ òní kírun bẹ̀ òní gbáwẹ̀ tọ́pọ̀ sọpọ̀ tó dẹ̀jú bá kanáà ọjọ́ rí wà kádà láwù já ààrẹ ìkọdọ̀rá àwọsọ́fura bẹ́ẹ̀ náà ni tó wáyé pé brown bá jáde àbí yẹ́lò bẹ́ẹ̀rẹ̀ tókò ní ọ̀rọ̀ haid nígbà tó ti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó pán ti wá ọwọ́ tó wá rí brown kan sí yẹ́lò kankan قولي لما حيث جاي بعد من الصوت بعد المقومة فإنها لا تعتبر عيدا الوجه يعني كأكون حيدا بل حكمها حكم الاستعياضة آه، أجي عليك وعليك أن تستنتي منها كل وقت أديونا يقول ما فرارما قال ما في استنجاع نبونه نبونه كل وقت وتتودعي ó sì àlùwàlá òtòsómi òtòsọ́lé òtòsómi ó lè máa kímù ó lè máa gbá rẹ̀ wọ́lá tẹ́sìmọ̀ àìdàn oníkàkún àìdàn ó lè òtàlélá nìzọ́jì ó lè máa bàrí بقول أم عطية رضي الله عنها فقولوا لكل أم عطية قولوا مما وأم عطية رضي الله عنها هذا مقرنب لأم عطية هذا كان ما بقوله ọmọ àtíyà àá ṣéwù dàjìmòdé imam ẹ̀kẹ́lẹ̀ púpọ̀ ìdádá ọmọ àtíyà ó di òun náà ni obìnrin àfáà nínú àwọn obìnrin àwọn sọ̀rọ̀bìyàjì tí máa ṣe imam fáwọn obìnrin ẹgbẹ́ ó di wà annabi sallallahu alaihi wa sallam fún mọ́ázì ni ó dùn ní ilé yóò pèrò ni ọkùnrin yẹn yóò àlọ́sílọ́sí àníbẹ̀ olùkẹ́ òjẹ́ òun ní àwọn obìnrin wà péjọ lé rẹ̀ ní sí ìbẹ́m fún wa ó dí ẹwà ọlọ́bùsọ̀bà àtẹ́lẹ́sàrí ṣọba ní gbókọ̀ ọmọ àti àmàgbà àfáàgbà náà sọ wọ́n kọ̀ fún wa láti máa lọ sórí tẹ́ wọ́n tọ̀ fún wa láti máa tẹ̀lé òkú lọ sórí tẹ́ láti máa tẹ̀lé òkú lọ àwọn ohun òmúlé o àwọn àfáàní ara ọ̀rọ̀ ohun òmúlé múdúràjì kíẹ̀tìmọ̀ múdúràjì kíẹ̀tìmọ̀ pé múdúràjì ní àṣẹwà gùzẹ́rì ọ̀rọ̀ ti ẹni ẹ̀ṣẹ̀wọ̀n gbogbo mú lọ́sọ tó padà sí fún láti lọ́jẹ́ náà tí máa wí mọ̀ áàkù nígbàjọ́ ọmọ òkú kìí sọ̀rọ̀ ẹ̀ àmọ́dàkátẹ̀lẹ̀ àmọ́ kìí sọ̀rọ̀ ẹ̀ náà كنا لا نعود قبرها ودي أويك براون وصفرة ولا صفرة حبيب يلو بعد بعد الطهور شيئا ثم تبعتي ويا أيضا على أول الفاز على وجهان أما يمس من جاء حبيب براون يا أيك أكوكا أيك أكوكا أخرجه بخاري في صحيحه إمام بخاري قال إذا أنه صحيح وأبو داود إمام أبي داود وهو لفظ بلون تموي لفظ تمام وبداول وأمي عتية طبعا أم عتية داوي من الصحبيات الفضلات هو النوع مولو أمولولا إنه وصابر بها التي تروين عن النبي صلى الله عليه وسلم أحاديث كثيرة إذا قلت أكبر فلو حديث ولا النبي صلى الله عليه وسلم والله ولي التوفيق ولو في رجل سيكون من هذا كما يقول عفان وعليكم السلام يا kula fi sàkàlẹ̀ láti ìwádìí kúnnà ìlànà àwọn tó rọ̀ pé ṣe àìsọ́ká ti délé ìgbésìn àìsọ́ pé ní mùsùlùmí àbí àti àbí kíníkà jáde. ẹ̀rọ mùsùlùmí mọ̀rùfù àbí ẹ̀rọ àbá kò tó bá lọ kó fi ní fi áàdì rasul kò fi fi áàdì obi bẹ́ẹ̀ mọ̀ta ní ikú náà nítorí ti dàbí dáyà nígbà tábọ́lọ́wọ́ pé kúnnà náà náà ó fi áàdì rasul عن حديث موقوف وعبارات حكمها مرفوع فقط يقول في أحد رسول الله àwọn àwọn kàfẹ́ àgbègbè àà nítorí pé ń gbà kan àmọ́ kàkó jẹ láyé ìṣẹ̀lẹ̀ àwọn afẹ́ lò tọ́gbẹ́ mú yẹ wa òun ọ̀tọ́ wa ti so ni na ma kí ni ìdájọ́ ẹni tó ń lẹ́bàlá obìnrin oníjẹ́ tó wá lọ́wọ́ fẹ́sẹ̀ kìrá tó fẹ́sẹ̀ tìláwà àbí ó fẹ́sẹ̀ àbóní àìdàlà àbóní onífàs ọ́sẹ̀ bí mẹ́nu ẹ̀jẹ̀ síta ọlọ́mọ̀sẹ̀ tìláwà àbómọ̀sẹ̀ o àbóbìnrin tí ń ṣe nǹkan oṣù ni àbóbìnrin fẹ́ gbọ́kọ̀ rẹ̀ lẹ́sùn mọ́ni síbà kan náà ìdájọ́ wọn nígbà bàbá ọkùnrin sọ̀rọ̀ ṣe ó ọ̀nà máa dájọ́ bí èsì ní dákàtà lẹ́kọ̀ọ́ tó ẹ̀ẹ̀mọ́ bí mímọ̀ ẹ̀ ojúra wọn lọ obi gbogbo wọn kọ́lẹ̀ tẹ̀kàrà ẹgbọ́n gbé ìdájọ́ tàbí àmọ́ wálé sí ojú àbá ní question number 245 nánú tọ̀lọ̀pọ̀lì bá ti fi kùlíyà ti nìbànáàtì àwọn jẹ́ akẹ́kọ̀ọ́ ní section àwọn obìnrin university مقررة علينا علينا مقررة حفظ جزء من القرآن وثلاثي وهذه حما أبكى القرآن أبكى القرآن منه فأحيانا يأتي موعد الاكتبارات ما موعد القادة شهرية دعمي أسكو تأتي أجنام تقوم بيركتين لو أني قلت أحضري يوسي ديدي أسكو تباتي تأتي فرسلوه هل يصيغ لنا كتابة السورة على ورقة سي سورة تبعها سورة القدم البيبا وحفظها أم لا كما أقول àwọn obìnrin náà káka àwọn ìgbẹ̀rẹ̀ fọgbọ̀n tí àbákà fún àwọn obìnrin bá wọlé àmàtàlẹ̀ fún àwọn ìyàwó wa ẹ́ kí ló gbé bí wọ́n sọ pé àwọn tẹ́jẹ̀ ní sọ pé àwọn obìnrin wọ́n ní tọ́pìkì àwọn náà àṣẹ́kì tí ó lápàdà sí lé sr sí fáwọn ìyàwó yìí àwọn ọmọ ọbẹ̀ gbogbo ẹ̀rọ ìkásàlà ìfún àwọn ọmọ ọbẹ̀ ìlànà tó ẹgbọ́n ní ó di eyín tó bó ṣe lọ́bì ní ìyàwó kankan olùdásí ìgbọ́ àbùzẹ́lẹ̀ mẹ́wọ̀ rí ó di ìdájọ́ tó mú ìyàwó على واقفه وحفظها أمنا سوارو سيري شريع فرما فوا كاكو وان كسورة بيها سوري كير تقدى كما عميكو بابون الجواب إداه يجوز العاحد والنفساء والنفاس نفساء قراءة القرآن في أثار قول العلماء قول العلماء بيني أطفو بنزمان سنكوس الله àti obìnrin tí ń ṣe kan ẹ̀jẹ̀ mímọ́ lọ́wọ́ kìrá àti kọ́mọ̀ sí tìláwà kọ́mọ̀ sí kìrá àfi àsáyì káwọ́lẹ̀ olàmá lẹ́yìn tó ti lẹ́lẹ̀ jù nínú ọgbọ́lọ́hùn méjì táwọn afáàsọ àwọn kan ní kò ṣeéṣe àwọn kan ló ṣeéṣe àbọ̀ ìtòkè lẹ́lẹ̀ jù jẹ́ adam ìsọ̀bọ́tì máa ẹ̀dúnlọ sí ẹ̀dì kankan لكن بدون مثل بس أما يقف فوق القرآن لرد فإن ولها أن يمسكها بعاهل كالثوب طاهر وشبهها قل بيا صوم ثم كفي بي وان قوار لرد يبقى القرآن فيقول نوع صوم يوفي يوفي بي وهكذا ورقة التي في كتب فيها بيناني takàdá tó bá ka Kùránì síbẹ̀ ó lè ń da àádá wọn bùkátà bẹ́ẹ̀ ìlà àzáàlì amma jùlọ tẹ́rí ìdájọ́ ní wà tiẹ̀ tí ti kọ́ sùlọ́ àti ẹ̀jẹ̀ àmójẹ́ bá kẹ́kẹ́ ìdájọ́ tiẹ̀ yàtọ̀ nìsí amma jùlọ ò ní ìsìnkú ní onífọ́kà Kùránì àti tó bá wẹ̀ tán لأنها ورد فيه الأحاديث الصحيحة تقول لي يا ريت سمعتوا سبيله يدل على منع تقف فقط بسبيله ولا يجوز قياس عاحد والفسان على جنب قل سيس قالوا كل أفاس القياس ينتين فوس له أبدت بما قالوا يتون من جنباله قل لأن لأن مدتهما تطول تقول أسقوا في عيد وعتتي آه نفاس kò sí lọ́wọ́ obìnrin yẹn ó yẹ̀gùn àsìkò yẹ̀gùn tiẹ̀ ó lè bí kẹrẹ láti jọ́nà ẹ̀rọ fún jẹ́nàbà fàínà ó ìdíyà sàrọ̀ láwọ́ gọ́sùlù fi kúlù wọ́kítín min hẹ́ni yẹ́fọ̀rọ̀ min mọ́tìbù jẹ́nàbà tó wọ́n lè yọ̀rọ̀ ọmọ fún láti gbé ẹgbẹ́ kó dára ọmọ fún agbẹ́gbẹ́ kó dára at any given time tó bá wù mọ́ ti parí tuntun ọ̀sọ̀ di jẹ́nàbà ìdọ̀rọ̀ yẹn ó di yẹn èyí olùsìtẹ̀ olùlọ̀lẹ̀wẹ̀ àmọ́ ẹ̀jẹ̀bí ma kò lè wẹ̀ fún àtúbádá dídá ẹ̀jẹ̀bí ma nílì kò sí ní ọwọ́ rẹ̀ ẹ̀jẹ̀ haidọ̀ kò lè wẹ̀ fún àtúbádá àmọ́ jẹ́nẹ́bà òwúlọ́fà fúnra rẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ni òun náà ní ìlọ̀lẹ̀wẹ̀ fúnra rẹ̀ ọ̀dì tó wá pẹ́ pẹ̀lú omi gbóná gan tó ní kó tuntun máa kó kọjá lọ yóò ṣe tẹ̀ ẹ̀nà wọ́n lọ́wọ́ àwọn ọ̀sán àti kádùbà lọ صلى الله على نبينا الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام bẹ́ẹ̀ni ó lọ́dọ̀ pé wọ́n ṣúgbẹ̀ àá ọmọ àṣẹ́bà àtijọ́ àjọ bẹ́ẹ̀ oye olùpákó yìí tí kọ́ bá wà lórí pákó dábà sí ṣe ìtìláwà yìí ó lè gbìlọ ó díwà ọwọ́ àríkún sàrán bẹ̀lá ẹ̀dàkùn wọn ní ìbéèrè yẹn wọ́n ní orúkọ àwọn Abdullahi láti ìlú Àkúrẹ́ náà ìbéèrè wọn ni pé kí ni ìdájọ́ Islam lórí adìẹ tí wọ́n fi ẹ́ńjìnì pa torí wọ́n ní nígbà tí àwọn wà ní ìlú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ àwọn adìẹ kan gbé wá láti ìlú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ní engine tí wọ́n máa fi pa wọ́n tó tó wá di ìdájọ́ Islam lórí irú àjẹ tó bá fi engine pa báyìí. ìdájọ́ ẹ̀rọ Islam lórí ìgbà bí ìjàmbá gba pé bí wọ́n pàtó máa ń ṣe bísímìlà wọ́n bẹ tẹ́ǹjì wọ́n ṣe bísímìlà kó sábà ń bẹ̀ táyé pé wọ́n ṣe bísímìlà iná tó máa gbọ́ fún àjẹ mama wa sayida Aisha radiyallahu anha ó ní ya Rasulullah àwọn tó ń ṣe mùsùlùmí máa pọ̀ wọn ẹ̀rọ wa fún àmọ́ bó lè pa alẹ́bìnrin yẹn fi bísímìlá ìṣẹ̀lẹ̀ ó sì dáwà lórí pé àwọn àwọn kẹfẹ́ yẹn wọn ò sáàlẹ̀ ṣe bísímìlá ìbúrẹ̀ ti wọn ní bísímì jésù ni ó di so alẹ́bìnrin ni ẹ̀ṣẹ̀ bísímìlá ìṣẹ̀lẹ̀ ó di yé wa. ṣé nọ́mbà bísímìlá ìṣẹ̀lẹ̀ yẹn ó ti kú tó jẹun ló bẹ̀rẹ̀ jẹun náà ni ó gbèrè àdínlá tá a fẹ́ jẹ́ ẹran jẹ́ àtúntò. ọ̀dà àti tí a fẹ́ jẹ́ ẹran yẹn kàṣẹ bísímìlá jẹ́ àti oúnjẹ ọ̀tọ̀. Ọ̀gá àdàbùgbà ní ìsinmi àwọn àti ọmọ bí kàkà àdàbí ẹlọ́rọ̀ àbúrìjáàrù wọn ti gbá ọ̀hún lẹ́gbẹ̀ẹ́sùn ẹ̀kọ́ rẹ̀ kàtà àdàbẹ̀ Ẹgbọ́n kọ̀tàlá, kàmáàdà lẹ́nu pé jagun, ìgbà lẹ́nu, ó ti bá lẹ́nu jagun bẹ́lẹ̀, lọ́dún ogun bẹ́lẹ̀ ni wọ́n ti ní ìdájọ́ ojú rẹ̀ méjèèjì. Àwọn sàbẹ́lẹ̀ àwọn ọmọ pẹ́ káwọn ń gbé òkú ìjọba ní orí ìdàmọ́. Àwọn àgbà rẹ̀ jábọ̀ lọ́dọ̀ àdẹ́bì. Wọ́n wá pé kọ̀tàlá lọ́dọ̀ àdẹ́bì alábi wa mú yà ọdún ṣẹlẹ̀ ọwọ́ rẹ̀ tọ́lá pẹ̀lú alábi wa fọwọ́ ọwọ́ fọwọ́ sí ojú kàtàdà ó fi gbé kò yìí sí ojú ẹ̀ sí ìlú bẹ̀ alábi wa ìwé pé ìwọ kàtàdà mẹ́rin ní ẹgbẹ̀gbẹ̀ lọ́wọ́ àrùnṣáàlù wọn lè fẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ sí ọ̀kadà lọ́gbà yìí ti wá bẹ́ẹ̀ sọ pé ọ̀kadà yìí ní sẹ́yìn náà wọ́n gbà wá lò lásìkò jẹ́ ìdáàbà rẹ̀ ṣé wàá lọ pé mo ní ti kọ̀dá àtàbà kúra yìí ó lè rí mẹ́rin mẹ́fà òun wá yí àwọn òṣìṣẹ́ ìṣàkóso òṣìṣẹ́ ìṣàkóso tó bá tó ti pé ọkọ̀ tá àdàbà gbogbo làwọn ọ̀dà wà tó bá ti rẹ̀ àwọn ọ̀dà ni wọ́n ti pé abẹ́rẹ́ mẹ́ta àwọn akẹ́yà báyìí àwọn akẹ́yà báyìí àwọn ìṣòṣà ọ̀pọ̀lọ́ wá pàdé ìṣàgbẹ́ ẹ̀ lọ́wọ́ káàkiri wọ́n máa jẹ́ ìyẹ̀wò tí wọ́n pàdé àbílẹ̀ wọn ọ̀pẹ́ tó sínú tí wọ́n kọ́ tẹ́lẹ̀ ọ̀tá àdàwà ni ó ní àkànnàbí àdàwùsẹ̀ بعد النبوة وقطعها إرباسا إرباسا وقطعها بالمال والمال فقال هذه الحقيقة لقلت بطل على وكان أن ندرها قطعني ليس أبدع فاضي ọ̀kan nù wọn ní fún àwọn èèyàn afẹ́fẹ́ bèèrè lọ bìbí. bẹ́ẹ̀ ìbéèrè mọ̀ níbi ni ó mú pé pé kò sára gbàdé ní ẹ̀. ẹ fọ́tí yẹ ẹ ọ sí pòlú ìlú wájú.

àbá mọ́tà fún ẹ̀. àbá ẹ̀ṣẹ̀ ń gan ọ́nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìzákùn lọ bára tó lọ fi náà.

Tani. Àdẹ̀mọ́ bá jẹ̀ lólógún ni.

ẹ̀tọ́ ọ̀nà òun ìgbà buhari òun náà sọ bẹ́ẹ̀ ẹ̀nà òun ti àkókò ẹ̀fọ́ ìgbà wọn bẹ́ẹ̀ kú kẹ̀kẹ́ àgbọ̀ máa jẹ́ gbogbo ẹni wọ́n gbà fún àìsẹ́ ti bẹ̀rẹ̀ fún láàrin wọ́n ti tó lẹ́ni pé kọ́ bá a há mi lù é bẹ̀rẹ̀ fún ojú ìyọ̀ wọ́n

bí àgùnfọn dáadáa òun kù mẹ́fà lọ́kàn lára àwọn ẹ̀rẹ̀ inú kan mo tó bí yóò dẹ́sù lọ́wọ́ tẹ̀síìrì náà kò tẹ̀lé iṣu yóò kó dẹ́m ààrẹ ní o gbé wí ta tuntun ọ̀n nà pé. nígbà náà láti ní jẹ́ wọ́n pàṣẹ òun òun kù mẹ́fà wá kálá rẹ̀ òun kù àkọ́kọ́ lọ ṣẹ́jà lọ́rùn papọ̀ bá àtọ̀kọ́ dàbí pẹ́kẹ́. Òun pa ẹlẹ́ẹ̀kejì lọ́rùn papọ̀ bá àtọ̀kọ́ ni ìwùjọ́. Òun pa ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀dá làtọ̀ lọ́rùn papọ̀ bá ìṣẹ́ ni ìṣùgbọ́n. Òun pa ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀rí làtọ̀ lọ́rùn papọ̀ bá

المحمدية رجعنا لمحمد محمدية رجعنا لمحمد إما نبقى له محمد وكيف أنتوا هو عادية إذا محمدية أنا في عمل Ọ̀rọ̀ ọjọ́ òmìnirin, ẹ̀yìn àwọn ilé ìfọ̀rọ̀wà létí. Ibi ẹlú méjì àtàwọn wá náà ní pé àdíjì tí kọ̀tàkà gba ọ̀nà ní mọ́lì yìí. Nípa mọ́lì yìí náà ní àárín náà ní gbà ẹ̀rí bá mú wá ní pé kọ̀tàkà gba ìgbà ni. àmọ́ ní pàtàkì ọ̀nà ní ẹ̀rí náà mú wá ní ẹ̀rí náà kọ̀tàkà mú wá. Ló gbà láti ní pàtàkì ara rẹ̀. bó ti fẹ́ ara rẹ̀ náà yìí ìbéèrè tí àwọn oníbèrè wa ń bèrè ń bẹ̀rẹ̀ pé ṣé wọ́n tọ́ ní ọ̀rọ̀ yìí pé kẹ́ bá wọn tàn mọ́lẹ̀. ọlọ́wọ́ bá mọ́tà fọ̀rọ̀ yìí wa kó sàlù wa kọ́lọ́wọ́ bá yàrá fẹ́ nu ọ̀rọ̀ bíi rẹ̀ lẹ́yìn forty years mo rò pé máa fẹ́ ní gbogbo ẹni tó bá ní nígbà táwọn ara nìkan bẹ́ẹ̀ pìtì ẹran jẹnu ẹran ìmúrí bẹ́ẹ̀ nìyẹn jẹnu ẹ̀ ẹran súnná làwọn fi pàtúpá wọn ò bí ẹ̀ nígbà wọn fi bí wọn ò gbé wọn ò bí sínú fítírà ìsìlámíyà òun wá pẹran súnná rẹ̀ nígbà tó di ẹlẹ́yìn ìdúgbò wa lẹ́yìn fọ́tì yẹn tó gbàgbé bí ọlọ́ọ̀ba ó di ẹran súnná nígbà tó wá dọdún kejì tí ó lọ pé ẹran súnná mi kí wọ́n á àjọ bíi ọ̀rọ̀ súnà bí ọkọ̀ olùrí ẹ̀rí ẹran súnà àpẹ̀yìkọ́tì lọ́fàtàrà fà súnà ìgbà ìpé tí bá dàgbà tó bá gbọ́gbọ́ wọn pẹran súnà ó lè pẹran súnà rẹ̀ àbílẹ́yìn one two years four years lè pẹran súnà tẹ́lẹ̀ ìdájọ́ tó mọ̀ sí ni pé tí ẹran súnà ọjọ́ kẹjọ àbí ọjọ́ kẹẹ̀dógún àbí ọjọ́ kẹtìlélógún àmọ́ àwọn arí àdìs àbí sẹ́lám tó gbà pé èyàn lè pẹran súnà àbí pẹran súnà rẹ̀ lẹ́yìn forty years òdè báwo fàtàwá ti àwọn àdá ìmọ̀

ó ní àwọn oògùn mẹ́fà ló jáde rẹ̀ oògùn aláàkọ́ ni wọ́n rò papọ̀ mọ́ bàbá Abubakar Siddiq lùfìdí Abubakar Siddiq oògùn ẹlẹ́ẹ̀kejì ni wọ́n rò papọ̀ mọ́ bàbá Umar bin wọ́n fi bí Umar bin Khattab ni ti Uthman ẹlẹ́ẹ̀kẹrin ti Ali ẹlẹ́ẹ̀karùn ni tẹ̀rẹ́sì gbogbo ayé fi

ìfẹ́ ẹnu ni ó tẹ̀lé nù ó di eyín náà eléyìí àjáwọn ẹni pé káwọ̀ kò sí àsìkò tí ẹ bá ní ìsàtìpẹ̀rẹ̀ alẹ́ àìpàṣẹ sọ́nà tí ò nípa oye lájẹ́ ìmú tí ma ti fáwọn èèyàn ni kẹ́lẹ̀ pé wọ́n kẹsẹ̀ ó jà mọ́lùdì ni tí pé lágbé ó jà mọ́lùdì kọ̀wá máa pa ní ẹgbẹ́ ìyẹ̀ ni lẹ́yìn náà kọ̀wá tó jẹ́ pé wọ́n tó kúta àwọn àṣà àbẹ́tí wọ́n nífẹ̀ẹ́ lójú ọ̀wá tó máa ṣe lọ ọdún náà